الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته asupẹ fún ọlọ́run ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá annabiwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kó máa bá nábi ní àtàwọn ará rí àtàwọn sọ̀hábà rẹ̀ bẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfàánú èyí wa kò láyà tàbí àmà tíra ta fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ ni onínáà mustari al-hadith ya muhammad bin sari al ẹ̀kọ́ tí ń kọ́ wa nípa pàtàkì àwọn ntọ́sọmọ́ ọ̀rọ̀ hadith òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam pẹ̀tẹ́kítà mi ni àwọn hadith bára pé nǹkan méjì ní jẹ́ hadith ọdọ́ àwọn afọ́ni hadith al-isnad wal-matnu isnad tó bá wa tánpé ní riwaya al-matnu tánpé ní diraya riwaya tán èyí máa gbádùn sí riwaya tán wọ diraya tán èyí ó gbádùn sí nípa riwaya àwọn tó gbà wá ودراية أتنتهي كوانا من قوامات نورنا بيج ورالدو بيج سين نعم أفضل عيفة نقبع إكمين عديث إليه كانوا لابرني أوروي والضعيف أبي انت أكبني ضعيف ما خلا من شروط الصحيح والحسن inta wa ti awon aroyin ta aro pelu sohi oyin awa ti lara re khala ku si lara re kusi adala nbe kusi si tisalu sanadi nbe ku si dr tamar dr nbe ku si shuzuz alin shuzuz ku si adala nbe ikira hilata abubuwa mara ne ku si nbe ku si awon aroyin ta lara sohi o ati ara lara re odin ṣòrót lọ́wọ́ pé bisalasa ṣe ṣòrót àbí ọ̀nà àwọn amọ́jẹ̀mú tí a rí láàrẹ̀ an láyàkúnà dáàfún ṣòróbẹ̀n lẹ́yìn náà kó mọ́ jẹ́ pé ọlẹ̀ nípa pé ọyà pa sáwọn yòókù ọ̀tọ̀ lórí ni. Mm -hmm. إلكج أن يكون أصل العمل الذي ذكر فيه التقريب والترهيب ثابتا كيبي àlàyé tí wọ́n ṣàlàyé fún wa nípa pé iṣẹ́ yẹn ìpìlẹ̀ rẹ̀ nípa ìsẹ̀mílẹ́dẹ́kòkò sí nǹkankan ni àbí ìdẹ́rùbà wá ni sàbítàn tó wẹ́ pé ọlọ́wọ́ bá àbálẹ́bí gẹ́ dẹ́rùbà wá nípa nǹkan yẹn àbí ọlọ́wọ́ bá àtàlẹ́bí gẹ́ fúnṣọ́ nípa nǹkan yẹn ترغيبا وترهيبا ثابتة كم سنعمله نما تريه أن لن يتأكد أن النبي صلى الله عليه وسلم قال كما سبقي دجع نبي صو كما سبقي دجع نبي صو كن يعكيدا بها راو أنا فالقي أقلق وما سنة ثم أصوره قيا النبي أو كما قال الرسول أو كما قال الرسول أو في معنى الحديث عبد النبي صلى torí kọjá olójú pàdé bí lọ sọ ọ̀rọ̀ ìjọba fẹ́ mú àdéhùn ọdẹ dọ̀ ìfọ̀ àní ìlàfà ń sọ fún wa. وعلى هذا فيكون فائدة الذكر وفي ترغيب حيث حث الناس نفسه على عمل مرغب فيه فيجب على هذا طلب الاتباع يكون فائدة ذكره عن ثاني موادي صلى يوا يجب هنا لكن عن ثاني تعلم بين الترغيب في ترغيب بقى في السنجو في الشارع كني حيث حث النفس إباء من يجو على عمل مرقب فيه من تان سليم كرسي ولرجاء حصول ذلك الثواب أتلاقي النبي لا تبارو الثانية الستيوان يفوان ثم إن, إن أسل وإلا فلم يدره توصل توصل فلا يدره أخذ أمره وإلا فلا يدره اجتهاده في العبادة كنيس كبلا باي بيزوس نبا عبادة ري ولم يفتيه ثواب ولم يفتيه ثواب الأصل مغترب على قيام بالمأمور لينا كوني بفن أسان تجتك ليس nípa pé kí ni tó súnmọ́ iṣẹ́ tí ẹni tó bá ṣe pẹ̀lú tí ó tó ṣe pẹ̀lú àti àpáláṣẹ àwọn àfáà ọlọ́kọ̀ bá san lẹ́sàn rẹ̀ tún bá fura sígbà kan pé àwọn èèyàn fẹ́ pa aṣẹ́ rẹ̀ kan tí wọ́n á mú hadith wá yóò á jẹ́ pé kó sí ọlọ́yẹ̀ kò lápòjúwe nígbà tí ó di àsìkò àwọn atba'u tabi'un nítorí gbajúmọ̀ ń gbà yẹn nínú afẹ́kà Abu Hanifa sọ báyìí pé Imam Malik sọ báyìí pé ìmọ̀ afẹ́kà ọ̀rọ̀ àti pé àwọn èèyàn fẹ́ pa ọ̀rọ̀ Qur'an wọ́n pẹ́ àwọn èèyàn fẹ́ mọ̀ nípa Qur'an náà tàbá pàkí yẹn fíkìrì àwọn yóò máa lòlò ló pé yóò wá mú ọ lọ síbi fọlísàfà àkàwá ni ẹgbẹ́ sáàkì pé àwọn ń hàn àdìs wọn fọ láti ti ọlá fún láti ti ọlá fún Qur'an ó máa ń hàn àdìs pé tó bá ka Qur'an yé báyìí ládá báyìí lọ́gbà tó bá gba Qur'an yé báyìí ládá báyìí lọ́gbà láti hàtù náà àti Qur'an láti sàwọn ènìyàn jù láti Qur'an ni.

tí wáyé sí ìwọ òkúbára rẹ̀ pé o ní àkídà pé nǹkan yẹn ànábì ló sí sallallahu alaihi wasallam ọbẹ̀ yẹn yìí wà bí òfà ìrẹ tó zikiri o fi tarhib nípa ìmúwá bí ìdẹ́rùbàyà tẹ̀mfìrò nafsi ọ̀nà amẹ́rin mùrùhàbọ̀n ànàhó wọn náà ní ìdẹ́rùbẹ̀ mi láti jìnà sí ìgbẹ́ta àpá sílẹ̀ léwọ̀ fún yàn ánàbì tọ̀kọ̀wò fìrìpà ìdẹ́rùbà وهو وقوع ذلك العقاب كما بعقوسين يعتم قصرا كهين ولا يجرؤ إذا شربه أم لم ينف يقع عذاب المذكور kódà ní kópalába tó bá ti jìnà sí kódà jọ pé ìyà tá a sọ pa pé yọ jẹ́ yìn kò jẹ́ ẹ̀rú ẹ̀nì gbogbo ara pé zina haramu gbogbo mùsùlùmí ọba àbí ẹ̀kọ́ ni ọlá ipá wọn afáwáfẹ́ ti zina léwọ̀ káwọn yẹn lè bá zina wọ́n ní ọmọ zina òní wà lùdánilà lórí ẹlẹ́ẹ̀keje ọmọ tí ó zina bá bí tọ́fì zina bí lórí ẹlẹ́ẹ̀keje ọmọ táwọn náà bá bí ọmọ náà táwọn náà bá bí ọmọ òní wà lùdánilà sẹ́pẹ́ èèyàn bẹ̀rù pé a wọ́n yẹn kó bá ọmọ lọ́mọ àníyàn tó fi ṣe ni pé fi dẹ́rù bá wọn tó ní pé wọ́n ṣe zina ọmọ tó bí pẹ̀lú zina kò ní ṣe ìmáàmù ọmọ tó gbogbo àwọn nǹkan báyìí gbogbo wọn kúrọ́ máa hadith yẹn ò sí àmọ́ wọ́n fẹ́ fi dẹ́rù bà wọ́n kí ni àwọn tó ń ṣe zina kólébà àdìnà sí ni ọwọ́ di yé kólébà àdìnà sí ni níta mọ̀ pàdé ṣe òsì ni pé ọ́ náà fi Qur'an àdìsí àdìsí sẹ́lẹ̀m dẹ́ni ọ́ wá sàlàyé Qur'an kọ́ wá tako ó di wa ṣé ó yẹ bó ayà wọlé kọlu ní Qur'an ayà wọlé kọlu ní Qur'an ipe ẹ́. ولا تزير وازرة وزر أخرى نعم أودي وعن هذا الزنا حرام يا أبي أما ما تدبي ẹsẹ ẹ ìyáyán ti gbé ga jù ẹni tí ọkàlẹ ọkàlẹ sẹ wọlé àtẹzẹrù wá zira tó wúzira ọkọrọ ní wọn lè gbé gba ọmọ zina kò ní ọjà náà dérí ẹrẹ kejì ọmọ tó nà bí ọmọ tó nà bá bí ọmọ tó nà bá bí sáké ìfì àfẹ náà wọlámi yẹ ká ikọ́ abẹ́lẹ́ bọ̀ wọ́n ti bọ́ sínú ìyá. أوديوا شرع تعريف الصحيح لذاته نسي على بسي إتما حديث وكل الصحيح لذاته شرع تعريف الصحيح لذاته يتدوى فنالي وده ميتي على لو في الدول صحيح الكلمة لغيره سبق أن الصحيح لذاته انت كفي وابنك بي انت انت الصحيح فنالي ما رواه عدل أجابك تدور لي لبعوة تم الضبط إيهان كسوري الجنة سند متصل إسناد يرجع سلم من الشذوذ وإلة القابحة ألا أقوم بأطلوني علينا ألا أقوم بآية سقمة أو كمان عمي كلاري rọmọrọ wọ abúlọ́n ẹni tó gbà wá ẹni tó dúdú tó ń kálẹ̀ ń pè ní abúlọ́n afẹ́bọ̀ wa sàlàyé rẹ̀ fún wa kàmà dọ́p ẹni tí ìhà nǹkan sórí ẹ̀ sanadi mutasil isnadi ẹ̀ kò sí àyẹ̀ min ṣòro ẹni pé ṣáàdù sínú ọ̀rọ̀ rẹ̀ kò ní lọ́tọ̀ wà ilẹ̀ tó kọ́ ọ̀bì lẹ́yìn náà tí a ń pè ní adùn onífàlà àdáàlà tú tí a ń pè ní àdáàlà ìtìkámàtù dín wàlmùrúà ẹni tí a bá jọ́ náà ń pè ní mọ́ àádìl ẹni tó dúkọ̀ lẹ́sì ẹni pé kásìkò òru tó ní ẹ máa lè kí wọn máa kí wọn gbàdúrà ya eléyìí sí àádìl kó mi wà rẹ̀ kó sí ìyẹn bẹ́ẹ̀ lọ níwọ̀n gbàtí ìbá ti kí ó bí wa ọmọ pé ilẹ̀ kírun maka ilẹ̀ ara ọ̀ ilé ìsìn adìl kí ìsìn adìl ni ó dá àwọn afáàmù sọ wá pé àwọn afáàmù pé wọlé ọ̀tọ́rọ̀ ìsánù fil hawa wọ́n má ṣe alàlmá ليس بمؤمن فضلا أن يكون ولي إن خالف السنة علي تيه بان فون واتبو تدي عن اليومي كيس أي مؤمنين ديكو كيو ديكو ولي نيوان باتي باتي يقع سنة ẹnana istiqamatu diin ẹtú bẹ́ẹ̀ ti dúró dáa ń kírun lásìkò pẹ̀lú jama ń gbà rẹ̀ Ramadan olówó lọ́wọ́ yọ zaka mẹ́yìn lọ́dọ̀ lẹ́yìn náà olówó lọ́wọ́ lọ sí hajj mẹ́yìn lọ́dọ̀ àlìk wọlmọ́rọ́wà lẹ́yìn náà ọmọlúwàbí ni mùsùlùmí ọmọlúwàbí mùsùlùmí máa jẹ́ àníbà mi ti di mu sìgá àníbà mi ti di mu sí àníbà mi ti di zina mùrọ́wà ọmọlúwàbí ni ìwà dáadáa láyé wà báà àníbà aláwùjọ àwọn tí wọ́n mú ti pé mọ̀kànjókò ti wọn ní rárá o kí ló jókò ti wọn kí lẹ́kọ̀ọ́ pẹ̀lú wọn ṣùgbọ́n máa hẹ́ẹ̀tì àwọn àjókò bẹ́ẹ̀ àbí yahoo boys àwọn jókò tí àwọn yahoo boys olóò fẹ́ kọ́ gba sí ẹ̀wọ̀n kí lọ́ọ́ fẹ́ kọ́ gba ọfẹ́ yahoo yahoo ni ó di mọ̀rọ̀ ọmọlúwàbí ó di fẹ́rẹ̀ ìsìkámọ̀ fi dé ní ìsìkámọ̀ fi dé ní تقبل عذاب عن سبع فوائه تما واجتناب ما يوجب الفسق من المحرمات ولا يجب وكوكي inú tó bá jẹ́ pé haram ní ẹ̀lẹ́ wíńbẹ̀ à ń bá yàwó lé ṣeré pé yàwó bọ̀dá mi kí lọ́kọ̀ pọ̀lú yàwó bọ̀dá rẹ̀ màgbà ṣeré ìjẹ̀bú lẹ́yìn náà máa bẹ́ẹ̀ jẹ̀bú wọ́n ti bẹ́ẹ̀ bá yàwó yàwó lé ṣeré wọ́n gbé yàwó bọ̀dá mi. ó dé orí ìnáwó pé ní istikam muslim dane آه، استقامة بالدين واستكامة بالمروعة مروعا تيه أن يفعل ما يحمل الناس عليه من العادات والأخلاق فكل استسير يدعى يوار من العادات الأدب الأدبي يقول الأدب شيء يقول جاء شيخ عبد الله بن فودي رحمه الله ليس اليتيم الذي مات والده إنما اليتيم يتيم العلم والعدب ọmọ òrukàn kò dúró lórí ẹni tó kú gbé bàbá rẹ̀ bá kú àti bàbá rẹ̀ bá kú ẹni tí ò lẹ́kọ̀ọ́ ti ayé kò lè lẹ́kọ̀ọ́ tẹ̀sìn kò lẹ́kọ̀ọ́ ládàbí ó lè kéwú ó lè kàwé àmọ́ kò lẹ́kọ̀ọ́ kò lẹ́kọ̀ọ́ yóò máa rìn gàràgàràgàrà ní kò lẹ́kọ̀ọ́ ó di wà náà ọ̀nà àlùmọ̀rọ̀ àyẹ̀fàlù máa yàhàmídù táwọn yóò máa yìn lórí ẹ̀ náà sùpẹ́ àlẹ́ ah, mi ní àdá ìwọ́n máa yẹ lẹ́kọ̀ọ́ وأخلاق وما رجع ويتركوا ما يذم الناس عليه من ذلك gbogbo tí àwọn yóò fara ọmọ yẹn bàjẹ́ ọmọ yẹn bàjẹ́ ọmọ ṣe tọ́pọ̀ láwọn obìnrin kankan وتعرف العدالة الراوي بالاستكامة كالأئمة المشهورين àmà tí ń bá dì síwá pé ẹni yíẹ ní rí ni ó dúró dédé nípa gẹ́gẹ́ bí àwọn àfáà wa tó tà mọ́ ń parẹ́ wọn àwọn imam malik imam abi hanifa imam odiwa ọdún díẹ̀ nípa àmì ìjọ àfáà gbogbo ọdún malik bí malik wa ahmadu àti imam ahmad wa bukhari àti muhammad wa nahawi mati bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ obin nasa aléha mímá yóò tábàrọ̀ kọ́ọ̀lù òfin zalik àti ẹ̀rí lórí ẹ̀ tẹjọba tẹjọba ti pé tó wí yẹn bẹ́ẹ̀ lórí ó máa wẹ̀rẹ̀ pé ah, ẹwọ kábàáyì tó imam malik ṣe ẹwọ kábàáyì imam malik rahima bí kí mo rú rẹ̀ tó lẹ́kọ̀ọ́ nígboro madina bá fi wọ bàtà kéde ẹ̀gbọ́ kéégẹ́sì kéégboro àkúnmí kéékèké lẹ́gboro madina kí ló dé ó ní gboro madina wọn sẹ́yìn nẹ́bì sí kó mọ wa bàtà gboro madina ara wa yóò kó bàtà yẹn lọ nígbà kó láàrin gboro ní ìlú bàtà ẹ̀sìn yóò fà sí yẹn lọ́wọ́ nígbà kó láàrin gboro ìdúró sẹ́yìn nẹ́bì sí kó mọ agbọ́sí bẹ̀ ara òǹkọ́ ó di yé wa ẹ̀wọ̀ mùrúwà ní respect fún ìṣẹ́lọ́ sẹ́lẹ̀ ó di yé wa ọ̀rọ̀ mọ̀tà sẹ́lẹ̀ lẹ́yìn ẹ̀rọ ó di yé wa ọlọ́ musa fura yìí wa náà kí náà wúlò tamamu dabt tamamu dabt kì í hàn kà sórí ẹ̀kọ́ pé kó jiná à ń yóò di má tàhámìlì omi ni masmó pẹ́pẹ́ kó hàn kà tó bá gbọ́dọ̀ dẹ̀ tó di gbọ́ yẹn kó gbọ́ kó gbá kó gbọ́ wọ́n múra wa àlàyé tàhámìlì omi ni gẹ́rì ìzíyàdá láì pé bó ṣe gbà wá láì ṣe kó fi àfikún bẹ́ẹ̀ àbọ̀ ọyọ àyọkún bẹ́ẹ̀ mi gẹ́rẹ́ rí àdá wọ́lá nàkà ọ̀rọ̀ tó gbọ́ yẹn bó ṣe gbọ́ ló ṣe gbé ká kò fi kún kò dẹ̀ fi kí ni kò dẹ̀ yọ kún bẹ́ẹ̀. láì kí n láì dúró owó hàtọ̀ ọ́ ẹ̀sẹ̀ ọ̀rọ̀ mi tí èkó bẹ́ẹ̀ bí ẹbí ẹni ẹ̀kọ́ wa bí ẹni kò sábúrú bẹ́ẹ̀ yàrá wò láì fún mi àhà mi ni wàhálà tó kó ẹni bá ń gba àdìsí ọdún àwọn afọ́lẹ́ hadith wọ́n ní ànábì ní khairun nasi kawmi àbí ثم الذين يلونهم ثم الذين يلونهم يعني لا احفظ الذكر الثالث عمله يعني ايه ناس بقى دي بلكتا ابو دلو بيجي كفايه كفايه كون كتي اودي يعني يعني بدي عير الناس قرن يعني تدي ادنا وين انا ما ملوبا ثم الذين يلونهم عوات أصحابني ثم الذين يلونهم لينا عوات تابعي ثم الذين يلونهم لينا عوات أتباع التابعين يعني مي ورثي ودي بعد يسقوي ثم الذين ألاكتا تيوعد الأولي ألاكتا ودي تلم دارو قوم بقوسين كني قوم قرمان النبي صلى الله عليه وسلم ودي ويعرف الضبط الراوي بموافقة الثقات والوفار wọ̀láwò gáàlìbẹ̀n kọ́ ẹ pé ẹ̀dàgbà pé ní yóò káhọ́ dọ́pítì rẹ̀ gbé pé ọ̀rọ̀ tó bá ti gbọ́ lọ́dọ̀ ẹlòmíì náà náà dájú àtọ́ni síkà bá ti gbọ́ lọ́dọ̀ ẹlòmíì náà bá ti gbọ́ nù ó di yín nínú àwọn mìíràn mọ̀ ilẹ̀ síkà náà tá àtàwọn tó pé wọ́n hàn kan sórí dáadáa kọ́ pé tá nǹkan tá a fa ìwé náà ni wọ́n wí mẹ́rin o nǹkan tá a fa ìwé náà wọ́n wí mẹ́rin ó di yé wa ó di wọ́bi nọ́ọ̀sì alẹ́ yìí àbí nọ́ọ̀sì bí mẹ́rin ó tọ́bẹ̀rẹ̀ kọ́ọ̀lù òzàrì èyí tí ọmọ ẹgbẹ́ ìsọ̀rọ̀ rẹ̀ pé ah bó ṣe wí náà ni nọ́ọ̀sì Qur'an wí bó ṣe wí náà ni hadith alẹ́ ìṣẹ́lá wí ó di olùmọ̀tò àfọ̀rọ̀ yìí wa náà ìtìsáàlù sanad tọ́pẹ́ ìsináàdì yẹn kò láàyè ẹ̀yẹ̀ tọ́lá

àwọn tó wá ní ọwà hukman ìdájọ́ ńkọ́ èwo ni ìdájọ́ rẹ̀ tàbí ìfẹ́ fún mi lónìí ìfẹ́ ìdájọ́ bóò ló ti gbà díìsì lọ́wọ́ èèyàn pẹ̀lú ìdájọ́ tó rò ń tàn náà ọwọ́ àfààyàn délé àbá àfààyàn ti kú ọwọ́ àbá àwọn ọmọ rẹ̀ wọ́n ní àbá àbá ti kú àmọ́ tí àti sílẹ̀ ni ó dẹ̀ níbo ẹni tó wá wá ká fún hukman ni pé àfààyàn ti kọ́ àkọọ́lẹ̀ ìmọ̀ rẹ̀ ó dẹ̀ gbé lé àwọn ọmọ rẹ̀ lọ́gbé kó gbé ó rà fà yẹn gan àwọn ọmọ rẹ̀ lórí àbí ẹ̀kọ́ ni àwọn ọmọ rẹ̀ ní àkọọ́lẹ̀ bàbá wa ni tí láti bàbá wa ti kalẹ̀ ní àkọọ́lẹ̀ bàbá wa ni ẹgbà kẹ ó di ó kúmọ̀ bẹ̀ ni ó di ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ́ni hadith wọ́n ti gbá àwọn hadith pa wọ́n bá àwọn hadith tí wọ́n kọ́lẹ̀ in fact ọlọ́ọ̀bá kó bá a sàwọn sàbílẹ̀ mo ti pókọ rẹ̀ fún yín kí ló ń pókọ rẹ̀ ẹ́ hadith abdullahi bin amr bin a tọkọọlẹ̀ tọkọọlẹ̀ tí àwọn sàbí àwọn sàbí ọ̀nà tí bá pókọ rẹ̀ fún yín tọ́ afá àti kẹ́bíjì afá àbẹ̀wá sí afọ́ àbẹ̀kọ́ ó kọ rẹ̀ ó di wa àwọn fáàmì lọ wà ní istanbul bìsí ẹ̀kọ́ istanbul ní turkey ní pé turkey náà ní istanbul àbí ọ̀bẹ̀ni dawla islam lọ tòun náà kọ́ lẹ́yìn wà bẹ́ẹ̀ tó fi sínú gíláàsì ń bẹ̀ as-sadiqa ó ti yé wa gbogbo dábàá ní sí àwọn abdullahi bin amr bin as àbí wa. ẹ jẹ́ ká ha so gbogbo nǹkan máa ha sórí ni á máa máa ni kọ́lọ̀ ti kó bá ní sàlàyé lọ. náà يلقى من روى عنه فيسمع منه من مباشرة أن يلقى من روى عن قوة ينطن باي ويسمع من كل البرع لم يرجع ريس أو يرى أبي قوري ويقول حدثني قال سميتك أو رأيت فلانا يعني مبوتا بلا سبا أبي لا لما يصفني أبي لا لما يصفني ونحو ذلك lọ́kọ́ bá àwọn sàbílẹ̀ sàrí tàwọn àtibáwò tàbíọ́n ẹ̀yọ́ gbé láti Madina lọ́dí Damask ọ̀yẹ́ padà káwájú apọ́sọ̀rọ̀ ẹ̀fọ́ wa Damascus nítorí àdìsẹ̀ ẹ̀yọ̀ kan tí mo gbọ́ pé wà ń bẹ̀ tálẹ́bí sọ báyìí báyìí báyìí mọ́ ni wọ́n bẹ̀ oníbẹ̀ ni kí ló wá wálẹ̀ olùmọ̀ wálẹ̀ náà nù ọ̀ wá rajà ọ̀ wá kí ẹ̀mí wọ́n kẹ́lẹ̀ ẹ̀kọ́ mi mẹ́lẹ̀ kọ́lẹ̀ ẹ̀yìn ni mo gbọ́ pé ẹgbọ́ àdìsẹ̀ báyìí báyìí mo ti gbéra láti Madina láti wà gbọ́ ọlọ́kọ̀ wa sọ ọ́ lẹ́sàn-án olùwájú kò nu lílà láti máa tẹ kọ̀mpútà wa gbogbo ẹ̀sùn máa jáde fún wa ọ̀nà ọ̀rọ̀ ọkùnrin ọ̀nà ni àníyàrúwé amman àṣàrà obìnrin lábùsí ibi ẹ̀ta àmà lùsìmá wọ̀rọ̀ èmi wá ró yà sí náà ni kò gbọ́gbọ́ ìtànpé ọkùnrin ni kò gbọ́ lónìí gbà náà ni amman àṣàrà ní tó bá bá lùgbà àwọn ni àwọn ọ̀rẹ́ rẹ̀ ni àwọn ẹbí rẹ̀ ni bìnrin lábùsí lẹ́nu wọn ọ̀yà àtà àmà lùsìmá tó gbọ́gbọ́ ni àwòrán àbíkó ti ẹ̀yà kọlẹ̀ مثل قال فلان او عن فلان او فعل الفلان فعل فلان لا في بايت ونحوه اتبع بيلو اتبع بيلو المتأفر اي ولابا وان يشترط من المعاصرة ثبوت ملاقات او يكفي الامكان سي مجموعة wà pé tó bá ní ọgbọ́ nípa pé mo bá lùgbà tó bá báyàn lùgbà olùbáyàn lùgbà kọ́ má rí soso dandan ni kó rí ni àbí àà ó ṣeé ṣe kọ́ má rí àmọ́ kọ́ gbọ́rọ̀ rẹ̀ kọ́ gbọ́rọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn tó wọ́n bá tó àwọn rí lápẹjú ìsìn àsìkò tó yé mọ́lá bọ́kà kùnmí wà láyé àwọn tá a bá lùgbà ẹlú wa ń kàbí náà ìbẹ̀kùn rí mọ́lá bọ́kà kùnmí rí àmọ́ lè gbọ́ lẹ́nu tó ń rí mọ́lá bọ́kà kùnmí rí ó di wa nǹkan yẹn ni ó di náà.

ìmọ̀ mùsùlùmí àgbòòrò ah, ń tọ́ tó bá rẹ̀ ń torí ó ti ṣe déédéé ó di ìwà ìyàtọ̀ wọn náà ni wọn ni mo sọ fọ́rọ̀ yìí wà alákọ̀ olóyè ó pínlẹ̀ méjì káàrẹ̀ àwọn ní Bukhari aláàkọ́ náà ní mọ́ Bukhari wà bisani Muslim kala Nawawi rahimahullah min qawli Muslim an kara o muhakkikun pe mo أفاد النماجلة المحققون وقرأ إمام, إمام مسلم قال إن كنا لا نحكم على مسلم بعمل في صحيحه ويقول يعني بقى إمام مسلم يريد شيء تسلم صحيحه لهذا مذهب لكونه جمع طرقا كثيرة تقول سبع بواء أكبر فيعتذر معها وجود هذا الحكم أقول تعافني كيف إدجاج الذي جاوزه توقف التعولي والله أعلم الله بلون مجلو ومحال هذا في غير مدلس إليه كلا تكسر إليه وكلمات المدلس به كيف المدلس أو كلا كفنو من يقول عما يقول عما بعد كلمة المدلس الدتيف من المدلس Yeah. ọkọ̀ tí wọ́n mọ̀ pẹ̀lú ẹ̀ wọ́n fi pamá ní tí wọ́n mọ̀ pẹ̀lú ẹ̀ náà pé abu abdullahi amóbi wọn ni jẹ́ abdulrahman yóò wá ní abu abdulrahman wọ́n mọ̀ pé abdulrahman yẹn popular pẹ̀lú òun pẹ̀lú bí abu abdullahi mudallis ó di yé wa náà abẹ́rẹ́ tí a mọ̀ rí tí wọ́n ní wọ́rọ́jú majhul alárakùnrin kẹta àmà yìí gbogbo àwọn àdìsí àwọn àpẹẹrẹ pé wọ́n lẹ́yìn òyìnbó bẹ́ẹ̀ mọ́ àdìsí wa mo dá kọ́ńtọ̀n قل سموا لنا رجالكم سموا لنا رجالكم ادعكوا عوان يفوا عوان سنادي يفوا فناخذ الصحيحة بس نقول ضعيفة او موضوع عامل دي بقى في اتبع كده ده موضوع دي اكبر اتبع سعودي يوع المدافع يوع ما لحاذا في غير مدلس اما مدلس اما في ذلك مدلس اما مدلس ولا يحكم بحديث باتناج عن بعد ذلك يقول إسنادني إلا ما صرح فيه بالسمع أو الروح يا أبي جو أم واقف موري أبي مقبو أودي أبي مقبو الموري والله تعالى أعلم قالوا بقى أبي وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام دنا تو طيب. نعم وكي تتعاملي نجاكي تتعاملي عمات ويني مغتدر انت بقى نبي اللبحة àbápò òkúra nàbì sẹlẹ̀ ọ̀rẹ́ ìsókè ní sàábé ni ipò tí ẹ wà láàrin sàábé àti tábìí ó ju tábìí lọ àmọ́ kò tó sàábà ó di